èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́ gist tèmi bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí. ọba ní kábíyèsí wọn gba lórí ohun gbogbo ni ìtorí ẹ̀ náà fi gbé ìgbésẹ̀ yìí pé. tiwa ẹ kó lè gbogbo owó ẹ̀ ipe àwọn fẹ́ kọ check fún kó lọ gbà ipe torí kì í ṣe èní kì í ṣe àná ni àǹtí wa m ti máa ní òun fẹ́ gba ṣé àwọn lórí ọ̀jájá mọ̀ bí a ṣe gbọ́ wọ́n ní àǹtí wa m wọ́n ní hòtẹ́ẹ̀lì ní Kánò wọ́n ní hòtẹ́ẹ̀lì yìí ni àǹtí wa m tà láti wá sí inú ààfin kábíyèsí wa láti wá di olórí wọ́n wá invest gbogbo owó yìí wọ́n ní wọ́n invest sí ọ̀jàjà mọ́ wọn jẹ́ ká mọ iye tó jẹ́ bọ̀ wọ́n ní ó pọ̀ wọ́n ní ìgbà tí àǹtí wo rí ojú kábíyèsí nílẹ̀ mọ́ wọ́n ní ìgbà tí àǹtí wò lè wọ palace wọn tó yẹ pé tó bá ti wọ palace ṣe ni ara máa ń yún wọn wọ́n ní ṣe ni àǹtí wa ní òun fẹ́ gba gbogbo owó òun èyí tó yẹ pé òun fi ṣe investment ṣé àmọ́ pé ìgbà kan ó ti sọ bẹ́ẹ̀ rí tó jẹ́ pé ọmọ kábíyèsí Dr Elizabeth Elizabeth uh, Jack Rich ọmọ kábíyèsí adopted daughter kábíyèsí wọ́n ní wọ́n ti fẹ́ fún ní owó yẹn ń gbà yẹn wọ́n ní ẹ̀ẹ̀kan náà wọ́n ní ṣe ló tún ṣe tí ò tún gbowó yẹn mọ́ wọ́n ní bódẹ̀ ṣe máa ń ṣe nìyẹn wọ́n ló máa ń threaten kábíyèsí ni pẹ̀lú owó yìí wọ́n ní anytime tí kábíyèsí ò bá ti ní time tó jẹ́ pé kò rí ojú kábíyèsí kò lè wọnú palace wọ́n ní owó ẹ̀ ló máa máa request fún wọ́n ló máa lóun fẹ́ gbowó òun òun fẹ́ gba share wọ́n ní bó ṣe máa ń ṣe all the time nìyẹn ẹ̀yin aráalé ọ̀rọ̀ yìí ti ojú sú wa ẹ jẹ́ kí n kọ́kọ́ kí ẹ̀yin olólùfẹ́ mi. Mashola Gist Atude, Mashola Gist TV. Atude, bí a ṣe ń dé. A kí ọmọdé, a kí àgbà. Ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, Atunde. Àgbẹ̀ tuntun dé, àgbẹ̀ tuntun dé. Àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist lórí royal gist lórí celebrate gist máṣọ́lá túndé o atunde, máṣọ́lá gist tv atunde. ẹ̀yin èèyàn lé bí a ṣe ń sọ lọ wọ́n ní kábíyèsí wọ́n ní wọ́n sọ fún àǹtí wa wípé kó list gbogbo owó ẹ̀ òye tó bá jẹ́ wípé àwọn máa fún ní chẹ́ẹ̀kì kó lọ gbà á wọ́n ní bí àǹtí wa ṣe bẹ̀rẹ̀ sí bẹ̀bẹ̀ nìyẹn o wípé kí kábíyèsí dáríjì òun o òun ò míìn o láti gbowó lọ́wọ́ kábíyèsí o ṣé kábíyèsí mọ̀ pé tóun bá ti ń bínú òun máa ń sọ̀rọ̀ yànfùyàfun ni wípé kí kábíyèsí dáríjì òun o wípé òun ò míìn anything wípé kì í ṣe pé bó ṣe míìn ẹ̀ nìyẹn wípé nǹkan tó kọ̀ dùn ni pé kábíyèsí ò jẹ́ kóun wọ palace ipe tóun bá ti wọ palace ara máa ń yùn ni ipe kábíyèsí ò bá òun sọ̀rọ̀ ipe tóun bá pe kábíyèsí kábíyèsí ò kì í dáhùn wọ́n ní àǹtí wa bá ń rojọ́ o ẹ̀yin èèyàn lé nǹkan tí ò yé mi ni pé kí ni ó wà nù pé kí ìyàwó kó fún ọkọ lówó kí wọ́n fi fi ọwọ́ sowọ́pọ̀ láti fi ṣe investment lóòótọ́ kì í ṣèwọ nìkan ló ṣe investment ṣùgbọ́n yẹ kó mọ̀ pé àwọn tó ń tẹ́jọ invest ẹ pọ̀ kì í ṣèwọ nìkan ṣùgbọ́n kó wá máa ní pé lẹ́nìí kí kábíyèsí kówó ẹ̀ sílẹ̀ o lọ́la tí kábíyèsí kówó ẹ̀ sílẹ̀ o àà ṣé tẹ bá kọ́lé ṣo fẹ́ ní kọ́ wo ilé tẹ kọ́kọ́ pín sí méjì because ọ̀rọ̀ ọ̀rọ̀ àǹtí wa m yìí kò yé mi ṣé tíwà àti ọkọ ẹ jẹ bẹ́ẹ̀ ṣe jọ kọ́lé àbí ilé náà kọ́ la fẹ́ pe ọ̀jájá mọ̀ ṣé kọ́ wá mú ọ̀jájá mọ̀ kọ́ wá divide ẹ̀ sọ́nà méjì ni nítorí pé o kó owó sílẹ̀ o o o o bá wọn o bá wọn invest owó sí inú ọ̀jájá business wọ́n ní olú o fẹ́ gba seventy percent ṣé àwọn tó kù nígbà tó o bá gba seventy percent kí ni àwọn tó kù fẹ́ gbà ẹ̀yin èèyàn lé yín náà rí pé ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ó tojú sú wa o so wọ́n ní bí ó ṣe ń bẹ̀bẹ̀ nìyẹn o wípé òun ò míì láti sọ ọ̀rọ̀ yẹn báyẹn o ipe kí kábíyèsí dáríjì wọn o ipe kí kábíyèsí dáríjì pé òun ò mí láti gba owó kankan o ipe inú tó bí òun ló jẹ́ kó ń sọ ọ̀rọ̀ tó ń sọ ẹ̀yin èèyàn lé ẹ wo ìgbà tí kábíyèsí ti ń sọ fún àwọn olórí kí wọ́n kó lọ sí ilé tí wọ́n rà ẹlòmíì ò lo wọ́n ní ẹni tó lórí ò ní fìlà ẹlòmíì ò ní orí o ó kàn ní fìlà níbọ̀ kò lórí tó fẹ́ fi dé kí ló dé tá a fi sọ bẹ́ẹ̀ òun ni pé obìnrin ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ń wá irú kábíyèsí láti fẹ́ àbí ló ń wá ọkùnrin tó máa ra lé fún kábíyèsí ra lé fún yín ẹni rárá ẹni gbébẹ̀ ẹni pálásì yìí gangan lẹ máa gbé because I just don't understand kábíyèsí ò ní kẹ́ má ṣojúṣe yín gẹ́gẹ́ bí ìyàwó wọn ò ní kẹ́ má ṣojúṣe yín gẹ́gẹ́ bí ìyàwó wọn ò ní kẹ́ má ṣe function tẹ́ máa ń ṣe nínú palace the only thing ni pé kábíyèsí làwọn ò fẹ́ kí gbogbo yín kẹ́ wà lójú kan náà nítorí pé kò safe fún wọn wọn ò ní fọkànbalẹ̀ ìjàlẹ̀ máa ń jà lójoojúmọ́ ẹjọ́ náà máa ń rò lójoojúmọ́ wọ́n wá ní kẹ́ ẹ kó lọ sílé tán rà fún yín ẹ wá takú ẹ lẹ́ẹ̀ ní lọ́ọ̀bì èèyàn lé gist tá a gbọ́ ní òun tá a mú wá fún yín ọlọ́run elédùmarè á á kó kábíyèsí yọ ò tó bá ṣe èmi ní kábíyèsí ni o èmi á kó owó ọmọbìnrin ìfun nítorí pé tó bá tún dọ̀la ẹ mọ iye ìgbà tó ti sẹ́pọ̀ fẹ́ gbowó òun á lè kà èmi á kó owó ẹ̀ fún tí ò bá tiẹ̀ wá lọ kó kówó ẹ̀ dání because ìgbà míì wà tó jẹ́ pé àwọn irú àwọn èèyàn báyìí wọn wọn ṣe bá ṣe investment rárá o sign contract kì í ṣe pé bóyá o sign contract so ẹ̀yin èèyàn lé àníkàmú wá fún yín bá ṣe gbọ́ ni o bí mo ṣe sọ fún yín àlẹ́ ìjì ni o ọlọ́run elédùnmarè aláàánú á wà pẹ̀lú gbogbo etí tó ń gbọ́ mi o ẹ ní fi ọwọ́ gbé ọmọ sí o ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe darapọ̀ mọ́ Mashola Gist TV ẹ káàbọ̀ akẹyìn gbogbo ẹ̀yin tẹ́ ti darapọ̀ mọ́ wa ẹ kú lé gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe ten like ten share ten comment. Uh, appreciate gbogbo yín pátápátá o ní agbára ọlọ́run àpò yín ò ní gbẹ o òkè òkè ni ọlá yín á máa lọ o ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o please ẹ jọ̀ọ́ ẹ má gbàgbé kẹ́ bá mi fún fídíò yìí ní thumbs up o please share this video like and subscribe god bless you all.